بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وعلى السلام عليكم ورحمة الله وبركاته ترى من سياسة فهمه فجاء ترى لا تجينا ونترى تنقل كتابه لمعة الاعتقاد إيقان لمعة الاعتقاد الهادي إلى سبيل الرشاد ممكن لمعة أوني kíkan ìmọ́lẹ̀ sí àdì ọkàn wọ́n bá ní lámàá ما ní kí n bíi kíní tí àwọn lẹ́tà tí èèyàn bá nù eh, kẹfàáyìn àrà àṣàrà tí wọ́n máa ń pè ní wọ́n pè ní lamaat suyufuna lamaat suyufuna àwọn ìdáwà wọ́n ń kọ yàrá àwọn ìdáwà ọkọ yàrá wọ́n á ní lámà á wọ́n ní kí nǹkan kọ́ yẹn rẹ̀ lọ ìjọba yẹn náà sì bá lọ pé lọ́mọ àtúnlẹ̀ ìtìkọ́ dí ìmọ́lẹ̀ àdìọ́kàn tàbí títàmọ́lẹ̀ tó clear sí àdìọ́kàn àlìhàdí àdìsọ́kàn ìmọ́lẹ̀ àdìọ́kàn. èyí tó ti máa ń fi ní mọ̀nà ìlà ṣẹ̀bí lè rọ̀ ṣáájú lọ sójú ọ̀nà ọ̀nà ẹ̀mọ́. Lára ń dọ́kọ̀ tí wà yìí, òun náà ni àfa àwọn àgbà Al-Hafiz Muwafaquddin Al-Hafiz aụmohaad mafaudini mamadabụdụlọhi ahadbụnne kudmata azụmudsijzalaazi ẹni tó ṣe tí àìná ń pè ní mùwáfákùdíínì mùwáfákùdíínì gbogbo àwọn tí ń sọ mùwáfákù ìfàfà ni wọ́n ń ni wọ́n ń jìnnà ah, mùwáfákùdíínì abu muhammadin abdullahi bọ́nù ahmed bọ́nù. قدامة المقدسي àfáàní wa padà gbajúmọ̀ pẹ̀lú ibùnú kùdámà ibùnú kùdámà tí wọ́n jẹ́ kan náà àwọn àfáàgbà nínú mọ́gàdì hanabira wọ́n kú ní wọn kú ní six twenty alhijiri. kíra yìí kíra kékeré ní tòótọ́ àti wúlò tọ́lọ́ káàkiri àwọn ahlu sunnah sínú al-jama'a àwọn ìmọ̀nà tawhid al-asma' was-sifat al-iman bil-yawm al-akhir wal-qadari. Hmm àwọn àfa wọn ṣàkólé kan rẹ̀ rẹ̀ o sọ̀rọ̀ tó ń kàn túmọ̀ rẹ̀ fáwọn ọmọ kéwù. àwọn ọlọ́pàá tó ń jáde pé ìmọ̀ ṣe ní ìwà fúnafúnà àwọn náà ní sáà tí wọ́n ṣe ṣáàrì fún rẹ̀. ibùnú kọ̀dáàmà ibùnú kọ̀dáàmà tí wọ́n ṣe tí a kan pè ní alimọ́ọ̀gùn ni alimọ́gúnni yógúnni tíra alimọ́gúnni imáàmù yẹn rọrọ̀ nùmọ̀ ẹ̀sìn alimọ́gúnni yógúnni Ibn Qudama náà lọ sí tíra ọlọ́run kọ́ máa lè tẹ́ àfàrà. nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله محمود بكل كل لسان الحمد لله gbogbo àwọn almuhamid àwọn ẹni ah, ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí ọlọ́run almuhamudi bí kò lè lè sáré tó ṣe pé gbogbo ahọ́n ńlá fi ń yìn tó tún á jẹ́ almuhamudi fi kò lè zàmánì ẹjẹ́ ni tá à ń sìn ní gbogbo ìgbà. àlejò láyà kọ́ lu. láyà lọ. láyà lọ ní ayélujára nàkà rẹ. ẹ ẹni tó ṣe wípé ààyè kankan òye pa sófò kúrò níbi ìmọ̀ ọlọ́run ọjọ́ ààyè kankan láwọn ò ní mọ̀ nípa rẹ̀. wàhálà ìgbọ́lù yìí àǹṣà ni ìṣesí kan ò sì lè ká ìráyè bọ́lọ́hún kó nínú ìṣesí kan. yálà alùlù àṣìbáyé wọlé àdáyé ọlọ́run yẹn tóbi ju àṣìbáyé lọ àṣàbà àfijọ́ àti akẹgbẹ́ ọlọ́run tóbi jù lọ. anu sọ́hìbàtì wọlé àwùládì ọlọ́run tún wá mú tayọ ìyàwó àtọmọ ìbàdí ọlọ́run ìdájọ́ rẹ̀ tó wá ṣẹ fi jẹ̀mí àìlè ìbàdí lára gbogbo ẹ̀dá. láti mọ sí lójú lọ́rọ̀ òòlù ìtàkìyà làákàyè kò lè mú àpẹẹrẹ bọ́lọ́run ti rí wa pẹ̀lú lórí. wàhálà tàtàwá. hàmù. tàtàwá hàmù. alukolo. alukolo bìtẹ̀síwìrì oníbàkànnà ọkàn nìyí kò lè ṣe ròyìn ròyìn tí wàá fi ya fọ́tò ọlọ́run tó lọ́wọ́ ṣe rí mi. Bẹ̀rẹ̀ sí ni kọ́ dàbí ọlọ́run torí kọ́lọ́run yẹn ń gba ohunkóhun ó sì ń rí gbogbo ohun kan wọ́n ti sọ̀rọ̀ ayẹyẹ kọ̀ọ̀kanlá. Gbogbo àwọn orúkọ tó dáa tiẹ̀ ní ṣe àlẹ́kùnlé àwọn ọgọ́rọ̀ yìí tó ga òun lọ́nu. ọlọ́run ọba àjọ tí a yẹ ọdọ́gba sórí àlàáfù. gbogbo orí mẹ́nu sámi àtìlẹ̀ ọlọ́run lónìí. sára ohun tí ń bẹ láàrin sámi àtìlẹ̀ ọlọ́run lónìí àti ohun tí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀. وإن تجهر بالقول فإنه يعلم سر وأخفى دوا بان في الله <laughs> اه وفيها nítorí pé ọlọ́run mọ ohun tó pamọ́ àti ohun téèyàn fi téèyàn fi ń pamọ́. àìlùmọ̀ aláwọ̀ fi ìmọ̀ yìí káwọn kóhun. ọ̀kọ́ àròkúnlá ọ̀hún. عزة وحكمة ألم وعطوا دوري ببويدا نيني نيو نيدا جاني وسع كل شيء رحمة وعلما ألم وعطوا دوري ببويدا قولا نيكا نيو نيما نيو يعلم من بين أيديهم وما خلفهم ألم وعطوا بين واجهم وعطوا بين لهم ولا يحيطون به علما آه المكتوب ليجي كاره àwọn àwọn èèyàn lè fi mọ̀tẹ́tẹ́ yé ká ọlọ́run tó wá sọ fún ọlọ́run ṣe rí nìwọ̀n tó bẹ́ẹ̀. mọ̀ọ́sọ́kún bí máa wá sọ̀tà bí. mọ̀ọ́sọ̀kún ọlọ́run yẹn aróyìn ẹ̀ pẹ̀lú tó fi ròyìn rẹ̀. níbi tíra rẹ̀ tó tóbi ti ṣàlùkọ́ àníyàn. wàhálà ní sáà ní nàbí jìhì. alikarim àti lórí àwọn ànábì rẹ̀ tó jálá pàlẹ́ jùlọ. ọ̀kúnlẹ̀ máa gbogbo ohun tó wá náà lọ́kọ̀ á ní àmì ní mustapha àbí nǹkan yẹn dẹ̀sí tẹ̀ lálàáfíà wà látọ̀dọ̀ ẹni tá a sọ àlẹ́ sàtú sàmẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá. صفات من صفات الرحمن الرحمن من صفات من صفات الرحمن وجب وجب الإيمان به. نعم، أبي أنت لا لا في على النبي صلى الله عليه وسلم nínú àwọn ìròyìn ọlọ́run ọba àjọ kí ayé wọ̀jábà lè mọ́nú bí i ó pé dandan láti fi ṣe kiri hàn láti nígbàgbọ́ sí i. wọ́tàlá fẹ́yìí ti tẹ̀sílẹ̀ mi. olùkọ́bọ̀lù ọ̀dọ́ sì já sí pé ọjọ́ àgbàwọlé àbẹ ọjọ́ nǹkan tí àwọn èèyàn gbà lè tẹ̀sílẹ̀ pẹ̀lú gbígbà wọlé olùkọ́bọ̀lù àti gbígbà ìjọwọ́jú sẹ́lẹ̀ fún àti gbígbà. ọ̀tá òkú التعارض له للرد والتشبيه والتشبيه والتمثيل نعم عاتك يبقى في التعارض له sísàtàkù ìrọ́dì pẹ̀lú tí wọ́n mú wá kéèyàn dá padà fún wọn ọ̀fẹ́ ọ̀tàwé àti kéèyàn máa wá túmọ̀ fún ọ̀tàṣìbí sísàfijọ́ ọ̀tàmùsíl àbí mímú àpẹẹrẹ wá fún. وما أشكل من ذلك وجب إثباته لفظا وترك وترك التعرض لمعناه wọ́n ní wàá máa wò síkẹ́lá mi dàálí èyí tó bá rújú báyà ná àwọn ọ̀ròyìn ọlọ́run yẹn dáadáa ní káfíńrin ilẹ̀ ní gbólóhùn. ọ̀sẹ̀ kò tá àròdì èèmọ̀ ọ̀nẹ́hùn a sì gbọ́dọ̀ pàtì máa sọ ìtumọ̀ rẹ̀. نرد علمه إلى قائله عاد دائما رفع صدر البصر ونجعل عهدته عهدته على ناقله اتباعا بطريق الرخيم في العين. بقى نجعل عهدته على ما يكفي ìbá sábà rẹ̀ yẹn láàgbé kalẹ̀ ní nǹkan tí lórí bí ẹni tí ó mú wá bó ṣe mú wá fún wa lẹ́yìn tí ó tẹ̀lé ọ̀nà àwọn sọ̀kè nàfẹ̀lẹ́ àwọn tó jí ìdùnnú mímọ́. الذين أثنى الله عليهم في كتابه المبين طلعوا بعد في فوا خفوا فوا من طلع في القرآن الفجر على الله pẹ̀lú ọ̀rọ̀ tó bá dẹ́ta sọ yìí pé. ọ̀rọ̀ sì kúnlẹ̀. ọ̀rọ̀ sì kúnlẹ̀ ẹni àwọn tí wọ́n ti dọ̀nù mímọ̀ yẹn wọ́n máa sọ pé a ní gbàgbọ́ sí i lónìí nínú àìndí ọ̀bí ni gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ ẹlẹ́dàá ló sọ ṣọ́ọ̀tà ni mìíràn. wọ́n hmm. hmm, ní ọlọ́run tó wá sọ lè mọ̀tàṣà bí i ẹ̀mí ọlọ́run sọ nípa ní tí ń bú mọ́bútàgé tàwé lè ẹni tí ń wá ìmọ̀ wá ìtumọ̀ fún límùtàṣábìhì kíni ọ tẹ̀ǹzìlì ń wá ọlọ́run ti bú mọ́bútàgé olùwá tàwé ìrọ̀mbẹ́rẹ́. لمتشابه تنزيله عمله تي وجا burújú nínú àyá Al-Qur'an tó ń wá ń wá bí ó ṣe wá túmọ̀ fún ìtumọ̀ àràmàǹdá tó fẹ́ fi tú tí àwọn alif ọ̀la alif lam mim ọlọ́run ó túmọ̀ rẹ̀ ọlọ́run burú fún àwọn ẹni bẹ́ẹ̀ nígbà tó bá dẹ́ta sọ yìí pé ẹni tí wọ́n ń bẹ lọ́kàn wọn zayigun àìdúródọ́gba nínú ìmánì ọ̀yẹ̀tẹ́bì àrùn ẹ̀mọ ìtàṣẹ́bẹ̀ hàmínú wọ́n máa tẹ̀lé ẹ̀. ọlọ́run ní ẹ̀rọ àwọn tó ṣe fi ń bẹ lẹ́mọ̀ zayigun títí kò níbi ìmánì ọ̀yẹ̀tẹ́bì àrùn ẹ̀mọ ìtàṣẹ́bẹ̀ hàmínú wọ́n máa tẹ̀lé àwọn èyí tó rújú nínú ọ̀rọ̀ ọlọ́run tí ìtumọ̀ rẹ̀ rí ṣe ìtumọ̀ ẹ ṣe ẹ má ṣe ìbùtọ̀kọ́ àlìkìtìmẹ̀ wọ́n fi wá wàhálà ni wọ́n sì fẹ́ fi wá ọ̀nà ìmáwátùmọ̀ fún kínní ìrọ̀ níbẹ̀rẹ̀ wọ́n sì ń tara wọn jẹ ni ọ̀sẹ̀ ń tó lè mẹ́kúnrẹ́rẹ́ àlàyé àlùmùtàṣàbíhàtù ni ìjọ ọlọ́run náà lọ alif lam mim ò lè tú ọkà máa wí ìkú yìí alif moran túmọ̀ tó yẹn lè tú ọlọ́run náà máa ń dọ́gba lérò pẹ̀lú wọn kọ́ á lọ wá túmọ̀ fún sọ́tọ̀ alif moran ní àyà kejì ọjà tàwílì alamatan alazai wọn wá gbé kalẹ̀ fún kéèyàn máa wá túmọ̀ fún àwọn mùtàṣàbíhàtù yẹn àmì ni lórí pé yẹn ti fi kó lórí iman lẹ́kọ̀ọ́ránà ibo ti jẹ́ èrè fitinẹ́tì ìdámi ọlọ́run wa tún mú bárẹ́ pẹ̀lú kí yẹn máa wá wàhálà nípa ìbáwí kankan náà ni ẹni tí wàá tún lọ fáwọn mùsàṣàbí ha àtẹni tí ń wá wàhálà sí fitinẹ́ ọ̀sán nú ẹ̀sìn nǹkan náà jọ ni wọn àmàlúhù ó tún wá dí wọn nípa àwọn tí wọ́n gbà lérò pé nǹkan yẹn ọ̀dà àpá àti máa àwọn amọ́kọ̀sọ̀lúhù ó tún wá gé ọmọwò wọn tẹ̀mẹ́ẹ̀ tí wọ́n ní nípa àwọn tí wọ́n gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run lọ́sùn ààrẹ torí wọ́n wò pé táwọn bá wà tó mọ̀ fún àwọn mùtàṣàbí hàtìyẹn àgbóṣùbà fáwọn ọlọ́run wa ni kò rí bẹ́ẹ̀. وما يعلم تأويله إلا الله أنا أسندل ما يكون على يا متشابهات يجوا الله له قال الإمام أبو عبد الله أحمد بن محمد بن hanbali hanbali ní hanbali tó o máa ń gbọ́ lọ fi ń sọ̀rọ̀ hanbali hanbali òun ni bí ṣùgbọ́n ikọ̀ rẹ̀ lọ́gbàjúmọ́ nítorí ẹ̀rí máa ahmed ṣe ń jẹ́ ikọ̀ rẹ̀ ahmed bin muhammed muhammed lè kọ́ bàbá ahmed gbẹ̀gbẹ̀ ah, níbi ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ náà sọ̀rọ̀. ó lè ní sọ̀rọ̀ lọ́wọ́ nìkan iná lọ́ha yẹn ń bí. ìrànṣàwọ̀ ìjòyà ó gbà eré ìlànà olùbàṣà àbí ládájọ́ aláàmásọ̀kalẹ̀ sọ́yìn àyè ìmọ̀ bùkọ́lá àti mùsùlùmí bí hadith ìlànà ìrànṣàhìn hàn gbogbo eléyìí ní agbọ́dọ̀ fẹ́mi lẹ́bẹ̀ ọ̀yà wa iná yọmọ kìyàmù àdìsí ọlọ́run àdẹ̀símárí fíl kìyàmù ní ọjọ́ ìgbìndà kìyàmù àdìmọ́ bukhari àti muslim ọgbọ́dọ̀ hadith ìyá àdìmọ́ sàhíhù wọn. wàmà àṣìbáhà hàbìhì àhàdìkà àti gbogbo àdìsí ọba jọrọ ilé àmà fìdí ẹ̀ múlẹ̀ ọ̀yà nùmí nù àgbàgbọ́ àgbà lódodo àdìsọ pé bò ni. àti ní máa wá tìmọ̀ kan fún lọ́dọ̀ ara wa. nàrúdù àdẹ̀ní dákẹ̀kẹ̀ padànù rẹ̀ pàgbà. mu jẹ́ àbí ìrọ̀sọ́rọ́ hakọ̀ àwa dẹ̀sí máa mọ̀ àmọ̀ dájú pé nǹkan àná bí mo hakọ̀ ńná ọ̀dọ́dọ́ mi. àwọn ọ̀dẹ̀ní dá ọ̀rọ̀ padà kẹ́kẹ́ sínú òjíṣẹ́ ọlọ́run àgbà yìí بأكثر مما وصف به نفسه أو دليل يا الله جونتنا في يا رجال بلا حد أني في بلا حد أني فعل سنة الله gbọ́ ya àṣírí fún rere sí ká lọ́wọ́ bí nǹkan kan tí wọ́n pọ̀ ju gbọ́dọ̀ ń ṣe wí fún rẹ lọ. àfi kò sí ohun tó dàbí ọlọ́run ó ń gbọ́ ohun gbogbo ohunkóhun ó sì ń rí ohunkóhun sọ́tò ṣòro ayà kọkànlá. aláwọ̀ ń sọ bọ́lọ̀ ń bá ṣe rí. nẹ́ẹ̀sì à. àà sọ́ọ̀d ẹ̀sọ́ sí. nẹ́ẹ̀sì ló ń fati aná sọd kẹsọrọ sí náà sí fò. kẹsì nísù nísù ìlàjì eléyìí nẹ́sù tó ti ń kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ òun ni dọ́gba òun ni nẹ́sù ṣùgbọ́n nẹ́sì sọd kẹsọrọ sí látara wàsọfà yẹsì fò ìgbà tó ti káwà là ń pé nẹ́sì fò wọ̀nà sí fò. wọ̀nà sọ fún abíyí. That's يا لا نتعدى لا نتعدى ذلك رؤية اللهم كلهم تفرون على لا نتعدى ذلك يعني يوم تفرون على ولا يدركه وصف الوصفين يعني ìròyìn àwọn tó ròyìn àǹfààní à ṣíṣe ó kàn bẹ tí ń jẹ́ kó lè hu ni. Yorùbá ajá mi ní agbára nígbà tí èsì ìdílé ẹni èsì lọ́wọ́ alákòóbò rẹ̀ ti rẹ́ kó lè hu ẹ̀mí ìyẹ̀gẹ́ òpin. ìwíkúwí ah, ní wí ọlọ́ọ̀ fi gbọ́mọ̀ síbi ha àbà tí ẹ fi wí padà síbi ha síkọ̀ ló wà lọ yóò sọ̀rọ̀ pé ẹ lè rí kí lábọ́ lọ wí tí ó tí ó pé tí kò wá yọ máa dà láàmú inú mímu pé rẹ ẹ pé járe yẹn lọ́ọ́ nítorí pé ọlọ́pẹ́ kò lè hó aláìláìlá ọ̀sẹ̀ ọdún mẹ́rin ọ̀nà mìíràn bí ní kọ̀rọ̀ á ní kò lè yí á ní gbàgbọ́ sárúkọ á nìyẹn yẹn mọ́ kámi yìí èyí wọ́n ti parí ìdájọ́ lórí ẹ̀kọ́ wọn pé ẹ̀sìn kìíní báyìí ẹ̀ má sì kìíní báyìí àwọn kìíní mọ́ kámi mọ̀tàṣábìlì yìí mọ̀tàṣábìlì àwọn làwọn èyí tó ṣe wípé ó rújú bí àwọn ọkọ̀ ẹ̀fọ́ wá sí òṣùwà rò tá a sọ yẹn àwọn ayé ọlọ́run lọ́wọ́ nínú àwọn mùtàṣàbíhàt ọlọ́run lójú lórí ẹrẹ́sìn àwọn gbogbo ẹ̀ lágbọ́dọ̀ gbàgbọ́. wọlá wọlá ló di ìlú alùpùpù ìfàtàn ní ìfàtìhì lìṣàmì àtàkùn ṣẹlẹ̀ àti. ó ní àwọn ọ̀dẹ̀ ní yẹ kó níbẹ̀ ìròyìn kan. من صفاته إنه يلام لشناعة شناعة nítorí aburú kan ti ń bẹ̀rẹ̀. Al-Qur'an wal-Hadisa. Àwọn onítayọ̀ ohun tí Qur'an bá sọ nínú ìròyìn ọlọ́wà tàbí ìsànẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá. Àwọn òsì ní máa mọ àmì mọ bóò ni kìíní yẹn ṣe rí pàápàá ẹ̀yà aṣọ pẹ̀lú gbígba òjíṣẹ́ ọlọ́run lòdì jùlọ àwọn òfin fìdí ẹ̀ múlẹ̀ ọ̀tẹ̀ fìdí sí quran àti fífi alukur'an rẹ̀ wàhálà ìmọ̀ abu abdullahi muhammadu muhammadu bọ́ni bọ́ni ìdírísà ṣàfihàn yìí. alimami ṣàfihàn sọlá yìí pé. àmọ́ ìṣòro ìlà. èmi nígbàgbọ́ sọlọ́run. wàbí máa jẹ́ anilahi ẹ̀hún tó wá látọ̀dọ̀ ọlọ́run lórí èròǹgbà ọlọ́run. وآمنت برسول آمنت آمنت آمنت وآمنت برسول الله وبما جاء عن رسول الله صلى الله عليه وسلم على مراد رسول الله صلى الله عليه وسلم. èmi tún nígbàgbọ́ sókè sí ọlọ́run àti ohun tó wá látọ̀dọ̀ sí ọlọ́run àìlámọ̀ràn àjọ ọ̀sùn òlìlá lórí ẹ̀rọ náà jíṣẹ́ aláwọ̀ lórí rẹ̀ èmi gbà tẹ̀. wàhálà àgbà dárọjà kánà wàhálìmọ̀tò àlàkọ́láfí. ó ní lórí ilé gbàrájà sálàfù ń làwọn sálàfù ń lọ lórí ẹ wàhálìmọ̀tò kálàfù àti àwọn aṣáájú tí wọ́n rólé dáadáa lẹ́yìn wọn. رضي الله عنه كلهم متفقون على الاقرار والإمرار والإثبات لما ورد من صفات في كتاب الله قالوا gbogbo wọn pátá mọ̀tẹ́fìkúnà ẹnu wọn kò alálẹ̀ ìkìrọ́rì lórí fífi rinlẹ̀ wọ́n lè mọ̀rárì ká sì tún máa mú lọ wọ́n lè ìsìbáàtì àti fíìmù ní dúró ṣinṣin lè máa wá àràdà mìíràn sífàátì fún ewu tó wá nínú ìròyìn ọlọ́run káfíìnrin lẹ́gbẹ́ bákan náà fi kìtàbìlà nínú tí ọlọ́run ọ̀sùn mẹ́tọ́rọ̀sọ̀rọ̀lẹ́ ni àti súnmọ́ òjíṣẹ́ ọlọ́run ìlànà ayèrè àwọn èlè láì ní sẹ́rí sí pé a máa wá rọ níbẹ̀rẹ̀ tá a máa wá túmọ̀ sí tí a fi wá túmọ̀ ká fún ká má ṣe bẹ́ẹ̀ ọkọ̀ بالاقتفاء لآثارهم لآثارهم هم وقد أمرنا ولا تقع لسه بالاقتفاء تقطع آثارهم أريقعون والاهتداء بمنارهم. حاجة تنوى المنار بمنارهم أتمنى راتي وكنت ما في سامي لهم tí wọ́n fi sàmì pé ibi ni ẹ dé ibi ni ẹ má dé nǹkan àwọn èèyàn ọlọ́run ká fi wá mọ̀nà pẹ̀lú rẹ̀. wọ́n ní wàá hùzẹ́rì náà wọ́n dẹ̀ tún sọ wa lára al àwọn àgbàdálẹ̀. wàá hùzẹ́rì náà àmì àmì ní ṣé bó ṣe wà ní nítorí ọlọ́run ló eh. fàtí aná lẹ́yìn òwì tí ẹ bá ti rálé fún ọ̀la mi hmm. tí ẹ bá ti rálé fún ọ̀la mi lónìí ò ní gba sọ̀kún mọ́ ló sọ̀kún méjì lọ fẹ́ pàdé àdọ̀là láti yan sọ̀kún ní nàmà kí ni wàá tún amú sọ̀kún mi kò fi pàdé rẹ̀ èrò lè rí pé bábáwá yìí sọ orúkọ rẹ̀ irú yìí kan ni tí wọ́n bá ní kémi ọkọ mẹ́tírà ní nǹkan sí bí ń dọ̀là láti ní ohun tí nǹkan sí nìyẹn ó sì yàtọ̀ sí ohun tó wà mẹ́ anáhà mínà dọ̀là láti mínà dọ̀là láti nínú kákírù abẹ́ ìjọ wọ́n ní wa ọkùnrin náà wọ́n dẹ̀ fún wa nírò anáhà àwọn àdádálẹ̀ yẹn o mínà dọ̀là láti ó wà nínú kíni o nínú àwọn ìsìn náà. فقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين àfa. ọlọ́run bó ló ń fi sádà tí mo sára wa. ó ní àlékún fi sunnati ìlànà mímà dọ́wọ́ yín o. سنة الخلفاء الراشدين àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀nà alimahdeji alimahdeji ọ̀tọ̀ níbi tí sádàbà ọ̀tọ̀ níbi tó ń fi sí dáàlì ni wọ́n fi sí ń tiẹ̀ ó sì wà lórí yá àwọn tá a máa fọ ìrànà mi ń bá adé lẹ́yìn tẹ́mi bá ti lọ tán. adùn àléhìn wọ́n ní torí bẹ́ẹ̀ àjọ àléhà sí ní àjẹ́ òun ní ká dé ní ọ̀gá yín máa ẹ má jẹ sómi àbá rẹ̀. ìyáàkùn ọmọ àdàsáàtì àlọ́ òmùwòrì. ẹ tún wá sọ̀rọ̀ ayé o ẹ sọ̀rọ̀ ayé o wọ́n ní àdàsáàtì ló tún wí ọmọ àdàsáàtì ìmọ̀ọ̀rọ̀ ẹ ṣọ́ra yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ tuntun nínú àlámọ̀rí ẹ̀sìn o. فإن كل محدثة بدعة nítorí pé gbogbo tuntun nínú ẹ̀sìn yẹn wọ́n ń pè ládàbà lẹ̀. وكل بدعة ضلالة gbogbo àdáda lẹ́kàn bẹ̀rẹ̀ ìsìn náà ni. وقال عبد الله بن مسعود عبد الله بن مسعود náà wá wí ilé báyìí pé. تبعوا ولا تتبعوا. ẹ tẹ̀lé o wọ́n láti ẹbí fẹ́ bí ọ̀hún ẹ̀yìn ìdáadáa dálẹ̀ o. fọ́kọ̀dì kò fi tún wọ́n ti tó yín. ẹ ní ìdìn kankan mọ́ lẹ́yìn kẹ́yìn kan fọ́ lóhun tó wà ní ìlànà ìtàn ẹbí filẹ̀. èyí tẹ báyẹn ti tó yín ẹ má tún mẹ́ta sí kankan mọ́. ọ̀kọ́lá wọ́n ní ẹ̀rí ọmọ àbùkù nàbùlà àbùkù rahimahullah wọ́n sọ̀rọ̀ kan lórí pé tùmọ̀ ọ̀rọ̀ ni láàmú wa àhà gbígbóná yẹn ti jáde lẹ́nu rẹ̀. wà á kọ́ falẹ̀ kọ́ òun lórí ibi táwọn ọ̀dọ́ yẹn dúró sí ni àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n náà dúró sí. فإنهم عن عن علم وقفوا وقفوا. ẹ ẹ ẹ ṣáà ń ṣe wàkọ́ fún kí ló ń jẹ́ wàkọ́ fún tó ní fàínàhùn àmì àìlmí wákọ̀ fún ìmọ̀ làwọn ènìyàn dúró nípa rẹ̀. àwọn ẹni ta wí ìrìnà èyí tí ó rí nǹkan dáadáa pẹ̀lú rẹ̀ ni wọ́n ti kóra ró tiwọn. ọ̀hún màálà kẹ́sìkẹ́sì hàn káà àwọn tasùwì lórí sísíngàgà sísíngàgà rẹ̀ wọ́n lágbára ìyẹn ohun táwa ń sọ pé wọn ò ṣe é ni wọ́n lágbára àti múrò nǹkan tuntun kan wá wọn ò wulẹ̀ ṣe é ni ọ̀bìnrin fàdìlì àhàrà àti pé báyìí pọ́lá kan bẹ nú ẹ̀ ni àwọn ẹni yìí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àtìmú nǹkan tó jẹ́ ọlá nìwà ọ̀là in kúlítún. tẹ́yìn bá a sọ báyìí pé bàdàhùn ah, pé àdádálẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ẹni ṣáájú ni. fama ahadasahu illa man kọ́lá hadiya. wọ́n ní kò sí nǹkan kan tẹ́nìkan dálẹ̀ ju ju ẹni tí kò dàda dálẹ̀ ju ẹni tó bá fẹ́ ya pàlà ni wọn náà ni wọ́n nǹkan kan lẹ́tọ̀ọ́ jẹ́ ti sùn. à ń sùn lẹ́sẹ̀ ní ọ̀dẹ̀ gbójú kúrò níbi ìlànà wọn yóò la àlá nínú. wọn àpàdé wọn sọ fún nínú ìlú ayẹsùn àwọn ẹni tá a wí wọn ti ròyìn wọn tó ṣe pé yóò wo ni sàn nínú ròyìn Ọlọ́run nínú ọ̀rọ̀ tàfíìd. wọn yẹ kí wọn dẹ ti sọ nípa rẹ̀ èyí tó ṣe kó lè tó wa tá a bá ti gbọ́. wọ́n á sèrò oníkọ̀wá ah, kò sẹ́ni tó máa lékè wọn wọ́n á sèrò olùdarí ìwé sílẹ̀ kankan kò lè borí wọn. mọ̀kásìrò ẹni tí ọ̀wá tó wọn yẹn kò sí mọ̀kásìrò ń dùn náà kò sálàsì ètò níbi ohun tí wọ́n ṣe báyìí pé wọ́n ṣe ló ṣe èyí sálàsì ètò. lọ́kọ̀ọ́dẹ kọ́ sọ̀rọ̀ kọjá fà ó. wọ́n lé àwọn ọ̀fẹ́ ń bẹ tó ṣe pé ohun táwọn sábẹ́ ṣe àwọn òṣèré tó ní wọ́n ṣe ṣe tó wọ́n bá dẹni tọ́gọ̀ ọ̀tàjà ọ̀zàhún àkàrúnú fọ́gàláwọ́ àwọn mí tẹ̀dẹ̀rẹ́ irun táwọn sàbẹ̀ ṣe àwọn tó fà lé sísì báwọn ṣe dá láti jù nínú. فإنهم فيما بين ذلك العالم هدى مستقيم. أنا وين تعاوي؟ ها؟ ها؟ فيما بين ذلك láàrin kọ́má kọ́má kọ́má ṣe àṣejù tó kọ́má ṣàṣejù hàn. láàrin rẹ̀ láàlá hùdá mustaqim òun làwọn ènìyàn wà lórí ọ̀nà tó ṣe kí ni ó dọ̀gbọ̀dọ̀gbà àwọn ẹni tá à ní ẹgbẹ́ ọ̀jọ̀ ni سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك